ẹ dákun mọ bínú ẹ gbọ́ ẹ̀yin náà wà lára àwọn alágbára tí wọ́n sọ pé kòró lé wọlé wọ́n ní ọ̀sán alágbára kankan lù mọ́ pé kòró ti lé gbogbo ẹ̀yin alágbára lù yìí wọlé. kòrónà lé gbogbo alágbára àlè. wọ́n ló lẹ́yìn babaláwo wọlé wọ́n láwọn aláàfáà kòró lé wọn wọlé wọ́n ní pásọ̀ kan kòró lé wọlé. tá a bá ń sọ̀sọ́kúsọ ò ní a má bá wọn sọ tá a bá ní náà lórí omi ó lọ kéru rẹ̀ wá. eru rẹ̀ dà. àwọn alágbára ìlú hmm. orílẹ̀-èdè náà tún sí ọlọ́run wò ó. jésù hmm. Mm. ọlọ́run ṣiṣẹ́ rẹ̀ káwọn alágbára ayé máa tù wò mm. kì í ṣe wípé coronavirus lágbára láti láwọn èèyàn ọlọ́run wọlé ìjọba ló ká lọ́wọ́ kò kóníkẹ́rin kan ni ó má bòde mọ́. Mm. kì í ṣe kòró lẹ fọ́ fún ìjọba ló ti mọ́sálásí ló ti ṣọ́ọ̀ṣì ó tún ti lé fánà. èèyàn tó bá ní corona láwọn alágbára orílẹ̀-èdè àbí àgbáláyé wọlé ẹ pé irọ́ wọn pa pé irọ́ ni wọ́n pa. sọ pé kòrónà ò lé àfa wọlé. kòrónà ò lé àfa wọlé. kòrónà ò lé babaláwo wọlé. kòrónà ò lé babaláwo wọlé. kòrónà ò láwọn pásítọ̀ wọlé. kòrónà ò láwọn pásítọ̀ wọlé. àwọn ìjọba náà ká wa lọ́wọ́. Jesus is Lord. olórí ibú lọ́jà bí olórí ibú ni nígbà olórí ibú kú ti sọ níbi ìpàdé kò fún ọmọ tí mo fẹ́ ah, ọ̀rọ̀ òfò ní ọ̀nà tẹ́lẹ̀ ó èyí sì lọ sí wèrè fún ìyá mi yọ wá ìyá mi. ẹgbẹ́ yẹn bá ti bímọ tó fọ́ fún wèrè tí ò fọ́ fún baba ṣé kí n ṣe pé tiẹ̀ ti ta o fofo way.